kí ọlọ́wọ́ ọba kí ó fi èmi àti ẹ̀yìn ṣe kòǹgẹ́ àti túbá lọ sọ́dọ̀ ọlọ́run kí àwa náà bá lè wà nínú àwọn tí yóò jèrè ńlá nì eléyìí tí ọlọ́wọ́ ọba sọ̀tàwọn owó tààlá tó palẹ́sẹ ilẹ̀ fún gbogbo ẹni tó bá túbá nítorí pé ìtúbá jọmọ́ ó ń tọ́ka sí pé ẹ̀dá ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì ní ìwòkàn sí kí ọlọ́run ọba subhanahu wa ta'ala pí ọlọ́run ọba yóò kẹ́ ò nítorí pé nígbàtí àwọn mọ̀láíkà wá bá ànábíwá ibrahim aleyhisselam pé yóò bímọ ó yà á lẹ́nu ó ṣe é lè mọ̀ ó ní àálìdùwà anáà ìyàwó rẹ̀ òun náà wá wí gbólóhùn pé wà áàlìdú àálìdú wà ánà àjúzùn wà hádà báàrí ṣeìkà ó nígbà òní ó ṣe rí náà ìjó ti ẹ̀ pọ́síbù kí n bí ma mo ti dàgbà mo ti dogbó wà hádà báàrí ṣeìkà bẹ́ẹ̀ sì ni ọkọ̀ mi ní òun náà ti dàgbò àwọn mọ̀láíkà dalóhùn pé iná bàṣàgnáàkì bilhaq àwọn iná bàṣàgnáàkà bilhaq wọlá takún nínà kọ̀ọ̀lìtì èrò táà fún ẹ ní èrò òdòdó ni nítorí náà ma ma bẹ nínú ẹni tí ó játọ̀ máa kó níbi orí ọlọ́run níbi ìkẹ́ ọlọ́run àwọn ni wọ́n máa yákúnná tó ní láti rọ́bíhì wọ́n máa yákúnná tó ní láti rọ́bíhì ilẹ̀ dọ̀ọ̀lọ́n èyàn kan wọ́n ní jẹ́tọ̀ máa kó níbi kí ọlọ́run àyàfẹ́ ẹni tí ó ti sọ̀rọ̀ ó túnmọ̀ sí pé ẹni tó bá wọ́n kí ọlọ́run ọba kò lè ṣe àforíjì fóhun ẹ̀ṣẹ̀ òun ti pọ̀ ju pé kó o tún rí àforíjì ọlọ́run ọba lọ irú ẹni bẹ́ẹ̀ a ò ní fi nǹkan kan ròyìn pé ẹni tó ti sọnù lọ nítorí pé nǹkan tọ́lọ́wọ́ ọba wí ni pé ẹnìkan ò ní jákan mọ́ kú níbi ìkẹ́ ọlọ́run ìlànà lónìí àfẹ́ tó ti sọnù nítorí náà ìtúbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní ó túmọ̀ sí pé èèyàn náà nítàn mọ́ sí kí ọlọ́run kò sì játàn mọ́ níbi àánú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala bákanáà ẹni bá fẹ́ kí ọlọ́wọ́ ọba nífẹ́ òun ní kóhun náà túbà kó fi ẹ̀ṣẹ́ lẹ̀ gbogbo anáà náà wípé ọmọ táa bá bí tó gbọ́ síwa lẹ́nu tó ń ṣe nǹkan táa ní kó ṣe tó sì ń jìnà sí nǹkan táa ní kó jìnà sí si kò sí tàbí ṣùgbọ́n ọmọ yẹn ní àwọn onífẹ́ rẹ̀ gẹ́gẹ́ náà ni ọlọ́run ní subhanahu wa ta'ala tó dẹ́ẹ̀dá yóò ma nífẹ́ ẹ̀dá nígbàtí ẹ̀dá bá ti ń ṣe nǹkan tí ọlọ́run ọba fẹ́ yóò sì máa kóyọ ẹ̀dá nígbàtí ẹ̀dá bá ti ń ṣe nǹkan òun náà ni kí ẹ̀dá kó fi ẹ̀ṣẹ́ lẹ̀ kó ṣe yútọ́n kó níbi ẹ̀ṣẹ̀ kó wá dẹ ojúkọ ọlọ́run ọba ọba allah ọlọ́run ní iná láàá yóò hẹ́bù tẹwà bí iná wọ́n yóò hẹ́bù mọ́tàtọ́ fìrí tó bá ń ní ọlọ́run ọba òfẹ́ nítorí náà mo jáwọ́ mo jù ú sílẹ̀ ìwẹ̀ ẹni bẹ́ẹ̀ ní ọlọ́wọ̀n ọba yóò nífẹ̀ẹ́ rẹ̀ àbí ọlọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó nífẹ̀ẹ́ nìkankan wa nínú àwọn nǹkan eléyìí tí yóò tún jẹ́ tiwa nígbàtí a bá fi ẹ̀ṣẹ́ lẹ̀ tààtúbà lọ sọ́dọ̀ ọlọ́run òun ni pé èrè jẹ́ ayé ń bì yóò jẹ́ tiwa tó bá tún jẹ́ àlìkíyàmà náà èrè jẹ́ iná tiwa náà ni ó jẹ́ nítorí pé nígbàtí ọlọ́run bá ń pèpè lọ síbi ìtúbá lọ́sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá níwà túbù ìlọ̀mọ́ ìjẹ̀mí a ayyọ alìmọ́kùnmínú na la'allakùn túfìlìhùn ọlọ́run ní gbogbo ẹ̀yìn ìjẹ̀rí ẹ̀dá èèyàn láyé ń bí ọlọ́run ọba ó fi sí ara ìjáwọ́ kó níbi ẹ̀ṣẹ̀ ìpadà kó níbi ìkọtọlọ́run lọ síbi nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí oníkà máa ṣe èyí wọ́nà èmi ni káwọn èèyàn rí nínú aṣọ tó balẹ̀ dẹ́ẹ́dẹ́ èyí tí àwọn èèyàn ti mọ̀ sí ẹni tó ń wọ ṣòkòtò tó yẹ pé ìsàlẹ̀ lẹ́yìn pé mo bò wọ ara mi tó jẹ́ ìwòwò àwọn tún mú gọ́lọ́dọ̀ ìwòwò ńlá ní gbogbo yòókù mo fi ṣe ìwòrán ìrànwò fún àwọn èèyàn ni èmi ní àwọn èèyàn ó wá rí lẹ́ni tí ó wá ń wọṣọ tí nkankan ò fi ara rẹ̀ lẹ̀ eléyìn ni ó lè fẹ́ máa mú tìjú wá kéèyàn mọ̀ pé èrè ń jẹ́ ní ó ń bẹ́ ń bi kéèyàn padà lọ sọ́dọ̀ ọlọ́run kéèyàn dúró ti ọlọ́run kí èèyàn sì gbọ́rọ̀ sí ọlọ́run ọba sùpánù wọ̀ tààrà lẹ́nu kéèyàn mọ̀ pé òun ní kọ́kọ́ àwọn kan ti gba wájú yàn níbi àwọn iṣẹ́ ìbàjẹ́ tó sì jẹ́ pé ìgbà tí wọ́n tú bá ní àwọn èèyàn fi wọ́n sí yẹ́yẹ́ ṣùgbọ́n wọ́n ma nǹkan tí wọ́n ń ṣe wọ́n sì gbó ti òdúdó tí ọlọ́run ọba sùpánù owó ọ̀tá aládúkún ọ̀sìn wọn ìkan nínú àwọn akọrin ilẹ̀ lágbára wọ́n pè ní gẹ̀ẹ́lì mufad obìnrin ni àbí ó tún jẹ́ ẹnìkan tó ṣe pé akọrin ni àwọn tó máa ń jó oríṣiríṣi àwọn ìbàjẹ́ òun náà ló ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nígbàtí ọlọ́run bá ní kí ìmọ́lẹ̀ rẹ̀ kó débá ó túbá ní ó sì ṣe kí ni olówó ìjáàb pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń fi òun ṣe ẹ̀yẹ́ òun lọ sí hajj òun dojúkọ lọ́wọ́n ọba òun bèèrè àforíjì lọ́dọ̀ rẹ̀ kó fi kó ṣe àforíjì fún òun lórí àwọn ọjọ́ tó dúdú ọjọ́ tó ṣókùnkùn tó ti gorí òun kọjá pẹ̀lú ikọ̀ tí ọlọ́run ọba sùpánù wọ̀tàálá mélòó mélòó èèyàn láwa fẹ́ sọ tó ṣe pé àwọn náà tẹ́rì sínú ẹ̀ṣẹ̀ àwọn náà túbà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sì gbà tútù bá wọn ìtàn ọkùnrin tó pa ọgọ́rùn èèyàn yìí ìtàn kan ni tó bùkátà kí a máa rán ẹnìkan kan wá létí rẹ̀ kéèyàn bá lè fi mọ̀ pé ilẹ̀kùn túbá ìgbà túbá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣílẹ̀ fún ẹ̀dá bẹ́ẹ̀ sì ni ẹni bá túbá ní túbá òdodo yóò jèrè láyé yóò tún jèrè ní alkiyama nítorí pé arákùnrin gẹ́gẹ́ bí a ti ṣe sọ ẹnìkan ní tí ó ṣiṣẹ́ dáadáa rí òun iṣẹ́ tí ẹ̀ payan payan ni ṣùgbọ́n gbà tó túbá ní torí pé wọ́n sọ fún pé ìlú tó wà yìí èlò ògbòrò nítorí náà kúrò nínú ìlú tó wà kó padà lọ sí ìlú dáadáa ìyẹn fi yíwa pé nínú àwọn nǹkan tó lè ràn wá lọ́wọ́ láti túbọ̀ jọmọ́ òun náà ni kéèyàn change àwùjọ tó wà ìyẹn ni pé àwọn alábárin alábasọ alábagbé kí wọ́n fi wọ́n lẹ̀ tó yẹ pé ẹni ibi ni wọ́n ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ni dáadáa ní àwọn nìyí ó fi pààrọ̀ wọn àfáàyí sọ fún pé ìnákàbẹ̀ arúgbìnsù ìwọ́n wà nínú ìlú tó burú nítorí náà jáde kó olú yẹn kó máa lọ sí ìlú tó dá ó dí ọ̀nà ọlọ́run kí títan dé bá arákùnrin yìí àwọn mọ̀láíkà yà àti àwọn mọ̀láíkà àkẹ́ àwọn méjèèjì sọ̀kalẹ̀ wọ́n lù ú pé ta ni yóò gba òkú yìí ta ni yóò gbé ta ni yóò gbé lọ sáyé ṣùgbọ́n ọlọ́run sọ mọ́lákùn kó wá ṣe ìdájọ́ láàrin àwọn mọ̀láíkà tí wọ́n ń ṣe fàwọn fà lórí ibo ni wọ́n gbé arákùnrin lọ ṣùgbọ́n nínú kí ọlọ́run nínú anú ọlọ́run eléyìí tó gbá ààyè tó kárí kó wá tẹ́ẹ̀dá kan gbọ́dọ̀ játàn máa kúrò níbẹ̀ ọlọ́run ọba ní kí ilẹ̀ tí arákùnrin ń lọ ìyẹn ní ìlú tó lọ kó súnmọ́ ju ìlú tó ti kúrò lọ mọ́lápù wá dájọ́ pé nígbà tó ti jẹ́ pé ìlú dáadáa tó ń òun ló súnmọ́ ju ìlú aburú lọ nítorí náà ẹka máwọn ẹni dáadáa subhanallah ẹwọ àǹfààní títúbájọmọ́ ìtúbájọmọ́ ọlọ́run ọba lò ó ní sábàbí fọ́kùnrin yìí láti kàá sínú àwọn ẹni rẹ̀ nítorí ìwọ náà àwọn ẹni bí àwọn èèyàn abúrú àwọn ọ̀rẹ́ burú àwùjọ abúrú tó wà tó ti ń ṣe ìwà àgbàjẹ́ tó bá fẹ́ tú bá jọmọ́ kúrò níbẹ̀ dápọ̀ mọ́rọ̀ ẹni dáadáa àwọn tó ṣe pé tó bá gbàgbé wọ́n rẹ̀ létí tó bá sì rántí ní tó bá ń ṣe kan dáadáa ó kún ẹ lọ́wọ́ lórí ẹ̀ nítorí náà ìtúbá yóò sọ ní dolóríire láyé àti láìkìyàmà àmbẹ́lá ọba subhanahu wa ta'ala kí ó fi òdodo kó fi wà wá lọ́rùn kó sì jẹ́ kí a lè tẹ̀lé kó gbé irọ́ jìnà sí wá kó jẹ́ kí a lè jìnà sí akúrùkọ́ rẹ̀ hàrá asàtúrà ìlúwọ̀lọ́kùn innahu huwa al-ghafur rahim alhamdulillah assalatu wassalam ala rasulillah ìwọ̀bá ètò bá jọmá yóò yọ ni kúrò nínú alábòsí yóò sì sọ ni di ẹni tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó kalẹ̀rú ọlọ́wọ́ ọba ní wọ́n lọ́mìyàn tó fa'ula ika húnmù kọ̀ọ̀lìmọ́nù ọlọ́run ní gbogbo ẹni tí ò bá tú bá pátápátá tí ò fi ẹ̀ṣẹ́ lẹ̀ ọlọ́run wà àwọn ẹni bẹ́ẹ̀ alábòsí èèyàn ni wọ́n o báwo láà ṣe ní jẹ́ ìkan nínú àwọn alábòsí àti ká túbá lọ sọ́dọ̀ ọlọ́run jọ̀mọ́ ó ń bẹ nínú ọ̀rọ̀ tí ìkan nínú àwọn ẹni síwájú tí ó sọ ìyẹn ní ibùn kọ́yìn aljọ́zí wọ́nyíwọ̀lọ́rùn tààlá ibùn kọ́yìn ó pín àwọn ìdá okun wọn sí ọ̀nà mẹ́ta ìyẹn ní ayà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ ní sọ́tún fàátẹ́ tó ní ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ọlọ́run ní àwa fi jogun tíra alẹ́dínà stọfẹ́yìnà nínú ìgbàjìnà àwọn tá a ṣàlẹ́ṣà nínú àwọn ẹrù wa ìyẹn ni pé nǹkan tọ́lọ́wọ́n bá fi wọ́n wọn ànábí ọlọ́wọ́ láti fi jíṣẹ́ fún àwọn èèyàn aṣàwọn kan lẹ́ṣà àní kí wọ́n jogún rẹ̀ tí wọ́n ma kàá àbí wọ́n ma kàá sétí gbọ́ wọn táa ní kí wọ́n ma fi tólé ayé wọn nínú àwọn táa ní kan jogún tíra yìí famínú dọ́límù ní ó ń bẹ nínú wọn ẹni tí ó ṣe àbòsí fún ara rẹ̀ wà minhum muqtasidun òun sì ń bá nú wọn ní òun tí ẹ̀ wọ́n túnmò sí ni yóò ṣàbò sí yóò tún ṣe dáadáa méjèèjì lòun kó sínú wà minhum sáàbìkún bil khairat ó sì ń bẹnu wọn tó yẹ pé ibi tí wọ́n bá ti ń ṣẹ́ dáadáa ní wọ́n tètè sáré lọ síbẹ̀ ẹgbẹ́ kan yé mi rahimallahu ta'ala ó ní ìpín tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó pé àwọn èèyàn sí nílé ayé ń bí ó ní ó ń bẹ nínú wọn ẹni tí ó ma túbà lọ sọ́dọ̀ ọlọ́run ó sì bẹ wọn ẹni tí ó jẹ́ alábòsí ó wá ní kò mà sí ìpín kan tó tún wà lẹ́yìn ìpín méjì yìí ìyẹn ni pé ibùn kọ́yìn alìjọ́sí ọ̀rọ̀mọ̀lọ́ tààlá ó sọ pé méjì náà ni ẹ̀dá ìmọ̀ kí ẹ̀dá jẹ́ ẹni tí ó ma tú bá lọ sọ́dọ̀ ọlọ́run níbi àwọn ẹ̀ṣẹ̀ tó ti gbáwájú lọ́dọ̀ rẹ̀ àdúkó ma bẹ nínú àwọn alábòsí ayàyẹ òǹkọ́ ni ibùn kọ́yìn tú ṣùgbọ́n ibùn kọ́yìn alìjọ́sí ó ń ṣàlàyé ìpín àwọn èèyàn ni pété òun bá ti jẹ́ ẹni tí ó máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run nǹkan tí ó jẹ́ òun náà ni alábòsí bákanáà tàbẹ́fẹ́ kí ọlọ́wọ́ bá sọpánà owó tààlá kó ṣe àfúnjí àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tàà ti ṣẹ̀ àbíta túbá nítorí pé ọlọ́wọ́ bá sọpánà owó tààlá ó sọ fún ẹ pé tẹ́ ẹ bá tú bá ní yòókà fi wà á ń kún sẹ́yìn áàtìkù àwọn àṣìṣe tẹ́ ẹ ti ṣẹ̀ òun ọlọ́run ọba òun ṣàforíjẹ̀ fún yìí lẹ́yìn náà òun tún wá ní kẹwọ àdánà bákanáà nínú àwọn dáadáa tí ọlọ́run ọba fi sí ara ìtúbájọmọ́ òun náà ni tabdil sayyi'ati tabdil sayyi'ati hasana kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó sọ àwọn aburú ní kó sọ di dáadáa mọ́yàn lọ́wọ́ eré ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa sọ́tún fòkán ó ní illa man taba wa amana wa amila amalan فأولئك يُبَدِّلُ اللَّهُ سيئاتهم حَسَنَاتٍ ọlọ́ni nígbà tó ń ṣàlàyé ìyà tí ó tọ́ sí àwọn èèyàn tí wọ́n ṣẹbọ sọ́lọ́run tí wọ́n ṣe zìnà tí wọ́n jalè tí wọ́n pààyàn lẹ́yìn tó ká àwọn ẹ̀ṣẹ̀ kálẹ̀ ó wá sọ pé ẹni tí yóò padà ní tọ́ sí o òun náà lẹ́ni tó bá túbá lẹ́yìn ìgbà tó túbá ìtúbá tó túbá ní ìtúbá òdodo ni ó wá fi ìgbàgbọ́ tó péye ó fi tẹ̀lé kò wá wo pé atúbá ẹnu ni ọkàn wa ò jáwọ́ kó níbi ẹ̀ṣẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ó túbá wọ ámàna ó ní ìgbàgbọ́ sí ọlọ́run wà ámìlà ámàlà ń sọ̀rì ha bákan náà àwọn iṣẹ́ tó ń ṣe lẹ́yìn ìgbà tó ti túbá ní àwọn iṣẹ́ tó dání ọlọ́run ní nǹkan tá a fi san onítọ̀hún lẹ́sàn òun náà ni pé yorùbá dínú lọ́hù sèyí àti hasanat aburú tí wọ́n ṣe nù ọlọ́run ọba yóò wá yí padà yóò wá sọ ọ́ di dáadáa mọ́ ọlọ́wọ́ sultana tẹ́lẹ̀ yìí bá ń tọ́ka sí nǹkan kan jọ̀mọ́ ó ń tọ́ka sí ládá àti àǹfààní tó ń bẹ níbi kéèyàn tún jọ̀mọ́ ah, bákan náà nínú àǹfààní ìmá túbá lọ sọ́dọ̀ ọlọ́run òun náà ni pé yóò tún jẹ́ kí ọkọ̀ èèyàn gbáàyè láti lè ṣe kíni láti lè rí òdúgbò gbà síbẹ̀ nítorí pé anábìsọ́lọ́lọ́fù aláyí wasallam nígbà tó ń ṣàlàyé ayà ọlọ́run tó ní kálà bálgọ́nà alákùlúbìhìn bí ma káàlù yẹ̀ síbò ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ adi ọkàn wọn ní adi ọkàn wọn kí ló fà á bí ma kẹ́ẹ̀lú yẹksibun pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́ ni anábì sọlọ́lọ́rùn aláyí wọ̀sẹ́lẹ̀ ní wọ́n ṣàlẹ̀ fún wa ó ní nígbàtí ẹ̀dá tó bá dẹ́ tó bá wá túbá ní àwọn ní tí ẹ̀dá bá dẹ́ṣẹ̀ tí ò túbá wọ́n fi àmì dúdú kan sí nígbàyà tó bá tún dẹ́sẹ̀ míì wọ́n ó tún fi àmì dúdú kan sí nígbáyà débi pé tí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá pọ̀ ní yóò wá di pé ọkàn rẹ̀ dí irú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá ń ṣe wáàsí fún kò ní gbọ́ àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni sọ̀kò mọ́ àpáta ni gbogbo aná ọmọ ìpé òkòta sọmọ́ àpáta ni yóò tàdànù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wáàsí yóò ṣe rí nígbésí ayé ẹni ẹ nítorí pé ẹ̀ṣẹ̀ pọ̀ ọkọ̀ rẹ̀ wá ti dí kò ní tú ìgbà òdodo wọlé sínú gbáyà rẹ̀ ní yóò ṣòro fún láti gbà ṣùgbọ́n tí ẹ̀dá nígbà tó bá dá ẹ̀ṣẹ̀ tó tú bá lọ sọ́dọ̀ ọlọ́run àmì dúdú tá fi sínú gbáyà rẹ̀ ní yóò padà ṣe kí ni yóò padà kú mẹ́ẹ̀ nítorí bí ó tún bá lọ sọ́dọ̀ ọlọ́run nítorí náà ó túmọ̀ sí pé ẹni bá ń fẹ́ ìṣípayá ọkọ̀ kí ọlọ́wọ́n bá kó ṣípayá ọkọ̀ òun fún òdodo fún islam fún ìlànà tí ọlọ́wọ́n bá fi wá nábi sọ́lọ́lọ́rùn aláyí wọ́sẹ́lám gbogbo ìgbà tó bá ti ń dẹ́ṣẹ̀ ní kó máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run kódà àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run ọba nìí tó bá yẹ pé kẹ́mímọ̀ kan ni wọ́n sọ tí wọ́n fi ṣe ọlọ́run ọba ní wọ́n sì tú bá níbi gbólóhùn yẹn wọ́n wọ́n ọlọ́run ọba láforíjì eléyìí fi wọ́n pé ìtúbá ní o ti dandan fún wa kí ìmọ̀nà kí ó bá lè lékún fún wa kí ìbalẹ̀ ọkàn kó bá lè máa bẹ fún wa kí ọkàn wa kó lálàáfíà láti lè gba òdodo nìyí ó di ọwọ́ ẹni kankan wá fi àtúbà lọ sọ́dọ̀ ọlọ́run àmì ọlọ́run bá subhanahu wa ta'ala kó kún ẹni kankan wá lọ́wọ́ láti túbá lọ sọ́dọ̀ rẹ̀ a ò ní ṣaláyìn má sọ díẹ̀ nínú àwọn ọkọ̀ tó lè ràn wá lọ́wọ́ láti lè túbá jọmọ́ nínú ẹ̀rùn náà ni èyí tí a ti sọ yẹn pé àwùjọ bú àwọn ọ̀rẹ́ bú alábàgbé bú olùdámọ̀ràn bú kààfin wọn sílẹ̀ eléyìí ní yóò kó wa lọ́wọ́ láti lè túbá lọ́sọ́dọ̀ ọlọ́run bákanáà nínú àwọn nǹkan eléyìí tó tún lè wọn ẹ̀dá lọ́wọ́ láti túbá lọ́sọ́dọ̀ rẹ̀ òun náà ni pé ká máa jókòó ti àwọn tí wọ́n jẹ́ ní dáadáa kí a sì máa gbọ́wà sí i nítorí pé ìgbọ́wà sí ní a máa yí ọkàn eléyìí tó ti kú ni ṣùgbọ́n ẹni tó bá jìnà síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ àti lè túbá ní yóò ṣògo fún ìka alùpù àn ìtẹ́tí súnà ìtẹ́tí sí súnà lọ́bí sọ́lọ́lọ́hùn ààrẹ ìwọ̀sálàm gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa mú láti lè túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ bákan náà nínú àwọn nǹkan tí ó rùn ẹ̀dá lọ́wọ́ láti lè tún bá jọmọ́ òun náà ni kéèyàn máa wo àtúbọ̀tán aburú ti ń ṣe pé ǹjẹ́ ò lè ti ń jà yìí tí ń bá lọ kú sórí ilẹ̀ ṣé màá sì bọ́lọ́wọ́ ọba ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé tí wọ́n bá ti ẹ̀wà mú mi ń báwo lọ̀rọ̀ mi ó ṣe já sí ìdójú ayé yóò ṣẹlẹ̀ sí mi bákan náà tàlìkìyàmọ̀ náà yóò tún ṣẹlẹ̀ sí mi mélòó mélòó àwọn èèyàn ni wọ́n ti wó pé àwọn gbé nǹkan oníkan àwọn gbégbé àwọn tó yẹ pé lójú gbogbo èèyàn ni wọ́n ti yọ ọbẹ́ ni wọ́n ti yọ àdá ni wọ́n ti yọ ọbọ́n ni wọ́n gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn wọ́n sì sá lọ ọ̀yọ́ tí ọwọ́ àwọn èèyàn bá tẹ̀ wọ́n bí ọ̀sẹ̀ tó lọ mo wọ mọ́tò kan níjọ sunday náà ni ẹni tó wá jẹ́ ìkan lára àwọn dírẹ́fà sóhun náà wà nínú mọ́tò yẹn ó wá ń sọ pé ọmọ kan ó jalè ó ní bíi náà ni wọ́n pa á sí lẹ́yìn ìgbà tí wọ́n pa wọ́n sùn náà ó wá ń sọ pé lẹ́yìn ìgbà tí wọ́n tún wá sùn náà tán àwọn kan tó wá gbé àwọn ẹ̀tún lọ lò subhanallah ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ ní òun náà ronú ni kan tọ́lọ́wọ́n ọba ọba sọ pé má jalè tọ́lọ́wọ́n ọba ọba sọ pé má pààyàn tọ́lọ́wọ́n ọba ọba sọ pé má ṣe zìnà ó yẹ kí ẹ̀dá náà ronú kó wu àtúbọ̀tán aburú tóun ṣe pé ǹjẹ́ àwọn èèyàn tí ń pa ọjọ́ tí wọ́n pè mí náà kọ́ kóun náà rántí ọjọ́ ẹni tí ń ṣe zìnà kóhun náà máa bíra rẹ̀ léèrè ṣe mo fẹ́ fọmọ mi ṣe mo fẹ́ fúyà mi ṣe mo fẹ́ fún àǹtí mi nítorí pé ọ̀dọ́ tó lọ bá ànábì nípa pé gbogbo nǹkan lòun lè gbà lọ́wọ́ ànábì o ṣùgbọ́n ni kánàbí rẹ̀ yọ̀ǹda fún kánàbí yọ̀ǹda fún ni fún òun ànábì ni ó ní ṣó fẹ́ fúnyà rẹ káwọn èèyàn máa báyà rẹ ṣe zìnà ó ní láwọ̀lá láòhìpú ó ní omi ó ní mo fi ọlọ́wọ́ ọba búra mi ò fẹ́ káwọn èèyàn náà bá ìyá mi ṣe zìnà ó ní ṣó fẹ́ fún ẹ̀gbọ́n rẹ lóbìnrin àgbàdúrú rẹ lóbìnrin tí fẹ́ fọ́mọ rẹ tí fẹ́ kẹ́ àwọn èèyàn náà kí wọ́n máa báyàwó rẹ ṣe zìnà ọlọ́run ò fẹ́ fi pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn náà wọn ò fẹ́ fún ìyá wọn wọn ò fẹ́ fọ́mọ wọn wọn ò fẹ́ fún àwọn ọmọ ìyá wọn lóbìnrin nítorí náà ìrónú sí àtúmọ̀tán àti aburú eléyìí tó wà níbi ẹ̀ṣẹ̀ yóò máa kún ẹ̀dá lọ́wọ́ láti bì jáwọ́ kò níbi ẹ̀ṣẹ̀ ambẹ́lọ́mà wa ta'ala èyí tó kéré èyí tó tóbi nínú àwọn láti lè gbé wọn jù sílẹ̀ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه أقول قولي هذا استغفر الله ولكم إنه هو الغفور الرحيم الله